yìí o mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà mo kí gbogbo ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ̀yin ẹ̀ṣọ́ tẹ́ wà pé tí ẹ wọṣọ mo kí yín gbogbo ẹ̀ṣọ́ tó wà pé tó wọṣọ gbogbo yín pátápátá eh, ni mo kí lẹ́yìn tí ń ṣe ọjọ́ kejìlélógún oṣù kínní ọdún twenty twenty two tí a wà yìí àrí eh, bàbá wa eh, kábíyèsí. His Royal Majesty Ọba Wazir Ọmọkọ́lá Ọ̀làwà Adésókè. Ẹ bá mi ṣe kábíyèsí fún bàbá onírù. Kábíyèsí onírù wọ́n wá sí ilé bàbá wọn níbí kí ọlọ́run ẹlẹ́dùnmarè kí ó máa wà pẹ̀lú kábíyèsí láì fi àkókò ṣòfò wá pé ọ̀gbẹ́ni akeem akitoye láti wá ṣe àfihàn gbogbo àwọn tí ó kọ̀wọ́ rìn wá pẹ̀lú kábíyèsí onírù ní ọmọ ọgbọ́n ẹ̀ṣẹ̀ bá mi pàtàkì.